أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه أدعوكم الله سبحانه وتعالى تركات جفا أشواج ونبي محمد صلى الله عليه وسلم كي أليكم الله سبحانه وتعالى كي رقب أمضام سابع النبي أسوأ أطوال إلى النبي صلى الله عليه وسلم تفتي أجواب آه، إلى القيامة àbí Allah subhanahu wa ta'ala kí wọ́n ta gba ìjọsìn wa ìwọ̀n ta kí àti gbogbo àwọn iṣẹ́ olóore tí a ń ṣe kí ọ̀nà ọba àti ìjọba kí wọ́n ta ti kó bá ìyọnu rẹ̀ pàdé. ìtí afẹ́ fi ń ra wa létí láàárọ̀ yìí òun náà ní láti mọ kí ni nǹkan tí ó ṣe sábàbí ọ̀pọ̀lọpọ̀ aburú tí ó káàkiri láwùjọ wa kí ni nǹkan tí ó sọnù fún ẹnì kọ̀ọ̀kan wa àbí àwọn tí a rí pé lọ́pọ̀lọpọ̀ gbà àwọn nǹkan tí ò bẹ́sìn mu àwọn nǹkan tí ò bá ìjọmọlúwàbí mu òun náà ni a máa rí tí wọ́n máa ṣe. nítorí pé ọlọ́run bá rí kíọ́lá ọba tó dá wa ó pa wá láṣẹ ká máa jọ́sìn fún un ó pa wá láṣẹ ká máa jìnnà sí gbogbo àwọn nǹkan tí ò dáa kí ni ká yìí òun náà ni al-muraqaba kí ni wọ́n ń pè ní al-muraqaba òun náà ni kí èèyàn mọ̀ wípé Allah subhanahu wa ta'ala ọba tí ó ń rí òun ni ọba tó sì nímọ̀ nípa gbogbo nǹkan tí òun ṣe níṣẹ́ àbí nǹkan tó ń sọ jáde lẹ́nu àbí nǹkan tó ń fi sọ́kàn so muraqabatullahi subhanahu wa ta'ala. kéèyàn ọmọ ìpè gbogbo bí kéèyàn bá wà bóyá ní kọ̀rọ̀ ni bóyá ní gbangba ni bóyá bí kéèyàn wà ni bóyá bí kéèyàn ò sí ni kéèyàn ó gbà yí pé ọlọ́run ọba tí ń ni eléyìí ó lágbára púpọ̀ ó sì wúwo púpọ̀ jẹ́ pé gbogbo ẹni tẹ́lẹ̀ bá ti sọnù fún gbogbo nǹkan ní ọlọ́run láburú yóò rọ ọlọ́run láti máa fa ọgbà yóò rọ ọlọ́run láti máa fa nǹkan mí yóò rọ̀ ọlọ́run láti máa dá àdádálẹ̀ sínú ẹ̀sìn ọlọ́run ọba àlejòọ́lá yóò rọ̀ ọlọ́run láti máa fi ẹ̀tọ́ àwọn mùsùlùmí àwọn ọmọ ìyá rẹ̀ àwọn aládùúgbò rẹ̀ láti máa fi ẹ̀tọ́ wọn dùn wọ́n láti máa fara ní wọ́n láti máa fìyà jẹ wọ́n nítorí pé kò rúwúyẹ́ nínú ọkàn rẹ̀ ife tó ń ṣe yìí Allah subhanahu wa ta'ala rí wọn kò rúwúyẹ́ nínú ọkàn rẹ̀ pé tó ń ṣe yìí Allah subhanahu wa ta'ala ó nímọ̀ nípa kò rúwúyẹ́ nínú ọkàn rẹ̀ wípé ẹni tí ò tiẹ̀ gbà kọ́lọ́mọba àlejò ọláńrí òun gbogbo pẹ̀lú ogun tó ń ṣe òun náà ni wàá bẹ̀rù ìyá rẹ̀ pé ẹ ó mà lè fi lórí so eléyìí tó bá ti kú nínú ọkàn èèyàn òun náà láàárín pé gbogbo bàjẹ́ òun náà ni ó kò sí wàá tẹ́sí fún tẹ́sí tẹ́ pàkíyèsí pé ẹni tó ń ṣe yìí tó bá ti jẹ́ ìnígbàgbọ́ tí ọjọ́ ògbéjà kìámà yóò fúyẹ́ gan lẹ́mi rẹ̀ àbí kó tiẹ̀ kú kó tiẹ̀ mọ́ sínú ẹ̀mí rẹ̀ nítorí pé ẹni tí ó gbàgbọ́ lọ́wọ́ bá àlejò ọlá ń rí wọn ta ni ó ṣe ìdájọ́ tó bá jẹ́ ògbéjà kìámà Allah torí Allah subhanahu wa ta'ala náà ni ó ṣe ìdájọ́ ọba tí ó ṣe ìdájọ́ yìí náà ni ò tiẹ̀ sí ìgbà pé bá ń rí wọn ká tó wá sọ pé yóò wá gba venue yóò gba ọjọ́ àyè àsìkò tí wọ́n ṣe ìdájọ́ yóò wá gbàgbọ́ so àbí kí mùsùlùmí òdodo àkó wà nínú ìtààmù fi tara ní gbogbo gbà gbogbo tó o bá ń ṣe máa gbà kí Allah subhanahu wa ta'ala ń rí ọ ẹ ìwọ tó ń pè nǹkan mí ń ta tó ń pè nǹkan mí ń kọ̀rọ̀ yàrá ìwọ àfa níta aláwo ní kọ̀rọ̀ yàrá tẹ ọba tó rí ọ níta nígbà tó ń ṣe bí ẹ tó ń ṣe láyé ọ náà ọ nígbà tó ń ṣe é yàrá ọ wà á máa ṣe nígbà tó ẹ tó ń saburú ìwọ tó ń mutí kọ̀rọ̀ ẹ tó ń rọ sínú àgbé tó ń rọ sínú ike pípẹ́rì tó ń rọ sínú ike làkàtìrà yóò fi máa rò pé ah, àbí kò kì ní ni ọba àlekíọ́lá ọba tó ń rí ọ nígbà tó bá gbégbó rẹ̀ ọba rí ọ nígbà tó rọ sọsọ ọba àlekíọ́lá di ọba tá a lè máa jẹ àbá àwọn àyàn bíi ara wa náà ẹ á rí èèyàn kiri làwọn máa rí ọtí tí ojú bá kó wà àti ìyàwó wà àtọmọ ọlọ́mọ ó ní kọ̀rọ̀ yàrá tó o mọ̀ yìí kí ọ àbí ọba tí ọ nígbà tó bá ṣe gbangba kò lágbára láti rí ọ nígbà tó bá wà ní kọ̀rọ̀ yàrá ìwọ tó ń jalè tó mú dúkìá ọ lọ́wọ́ tó wá wọ̀ tún tó wò sí tó tí àlùsọ́lọ̀ ọba àlekíọ́lá rírí tí ń rí wa sọ̀rọ̀ kíkà ogun tá à ń ṣe ó ju agbára cctv camera lọ ẹ̀ tí ìbá wa gba mọ̀rọ̀ ọkọ̀ bá tó wà tí rí ẹ̀mí ogun tí ẹ̀ bá wà tá bá gbà gbọ́ àbí tí kò bá yé wa dáadáa ní bá rí cctv camera táwọn ìbò ṣe ẹ̀ tí ìbò lágbára tó Allah subhanahu wa ta'ala ni téèyàn jalè níbi kan tó ti gbogbo kò sẹ́yìn kan tó rí ọ ẹ̀yìn kámẹ́rà ó ti gbé ọ jáde mo ti jà gbogbo owó ẹ̀ ṣe yóò ti gbé ọ jáde eléyìí gan ó tó fún akágbàgbọ́ ti pé ọjọ́ ìṣẹ́ àmọ́ ọjọ́ tí ń bẹ ni ó tó fún adúgbà gbàgbọ́ ibi gbogbo tá à ń ṣe pátápátá gbogbo ẹ̀ náà lọ́wọ́ ọba àdìgbò ọlá ń kọ́ kalẹ̀ gbogbo ẹ̀ ló sì lágbára láti fún wa ní ro rẹ̀ tó bá dijọ́ ògbéjà lókè yá àmọ́ so àdúgbà máa fi eléyìí nínú ọkàn wa ẹ̀ muraqabatullahi subhanahu wa ta'ala wọ́n tó wà ń kọ́ tó wà lẹ́yìn ọmọ ìyá rẹ̀ tó ń sọ̀rọ̀ rẹ̀ lẹ́yìn tó ń bá a jẹ́ lẹ́yìn tó ń sọ eré títí láburú láì dáa nípa rẹ̀ lẹ́yìn tó pé o lè sọ ojú ẹ̀ ẹ́ tí ọmọ ìyá rẹ̀ ọba sí ń bẹ̀ ibi tó ti ń sọ ibi tó ti ń bà á jẹ́ ṣe ọlọ́wọ́ bá àlejò ọlọ́wọ́ síbẹ̀ ọlọ́wọ́ bá àlejò ọlọ́wọ́ kọ́ kalẹ̀ ní àbí kò ní fi hàn tó bá dijọ́ fídà kìyàmà pẹ̀lú gbogbo àwọn nǹkan tó gbèsè ọlọ́wọ́ bá àlejò ọlá ń sọ fún wa nínú alukur'an ọlọ́wọ́ bá àlejò ọlá nínú suratu shu'ara ó ní wattaqullaha wattaqullaha wa ẹ eh, alọ́hìm ọba dídì ma ń kẹ́yàn nítorí máa ń fa àánú kún ẹ̀yin eh, tọ́lọ́ ọba àlejò alábàgbà o baa fa àánú kún ni gbogbo ọ̀tọ́ pátápátá òun náà ni ó parẹ́ àwọn tó bá fi nǹkan bá gbá wa mú yóò tún ra bá fi àánú pẹ̀lẹ́pẹ̀lẹ́ yóò tún fi kú àlejò ni yàrá ọba tó jẹ pé ńgbà tó bá dìde lóru tó dìde tó fún ẹ̀yìn na nígbà tó bá dìde wàtàkọ́lùbàkà fi sàjìdì nígbà tí wọn náà bá darapọ̀ mọ́ àwọn tí wọ́n ń forí fún Allah subhanahu wa ta'ala ẹ̀yìn tó bá ń forí kalẹ̀ fún Allah subhanahu wa a kò gbà yí pé ọlọ́ọ̀bà ọba tí ń ọ ni so kọ́kẹ́ bẹ́ẹ̀ náà ọlọ́ọ̀bà àríkẹ́ọ́lá tún sọ fún wa nínú alukur'an ó ní wa ọlọ́ọ̀bà ń bẹ pẹ̀lú gbogbo tẹ bá wà pátápátá ẹ̀ máa ta'ala bí ilmihi wa ihabatihi ọlọ́wọ́ bá rí tọ́lá nímọ̀ nípa ogun bíta bá wà ẹ̀ ó sì máa ẹ̀ kìí ṣe pé ń tá àgbàlérò òun náà ni pé ọlọ́wọ́ bá rí tọ́lá ó wà ní gbogbo àyè gẹ́gẹ́ bá rẹ̀ lómi ṣe ń ṣe kíni bí wọ́n ṣe ń fi àtìgbọ́ irú nǹkan báwọn walillahi al-masalul a'la tí ò bá yí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn pé àpò ah, ló ti wá wà ní sánmà ẹ̀ẹ́n tí ó wà á máa ogun tí ń ṣẹlẹ̀ káàkiri ẹ̀ẹ́n ọlọ́wọ́ bá rí tọ́lá wá ń ṣe àwọn technologies nírọ̀rùn fáwọn tí wọ́n ń ṣe láti lè bá ronú kápadà sí pé ọlọ́ọ̀bá alékiọlá ó ní kápá láti mọ gbogbo ibi tá a bá wà tí ó ti wà lókè àlárùsì ẹ wo cctv camera tá a sọ lẹ́ẹ̀kan náà nìkan ẹni tí ń kọ̀ǹtúrò cctv camera ó lè jòkó yà yìí ni mọ́tì tá a wà mí yóò sì máa wo gbogbo ohun tí ń ṣẹlẹ̀ ní Ìlọrin ẹ yóò wọ owó tí ń ṣẹlẹ̀ kan ní gbogbo Nàìjíríà kọ́lọ̀ ò ní mọ gbogbo tí ń ṣẹlẹ̀ láyé níbi tó níbi tó wà náà kì í ṣe pé ó lọ àyè kọ̀ọ̀kan àbó pín ara rẹ̀ wájú kó sáyé kọ̀ọ̀kan tí eléyìí tí ẹ̀dá tọ́lọ̀ ọba àlekẹ́ ọlá dá tó bá wá gbìyànjú tó bá ṣe nǹkan tó lágbára tó báyìí títí fi ṣe àìsí ọlọ́wọ́ bá àlejò ọlọ́wọ́ bá tó dá wa kò wá lágbára láti wà nílò sánmà kó wá mọ ní gbogbo tí ń kó wá mọ mọ gbogbo tí ń ẹ̀ kó sì ní kápá lórí gbogbo tí ń so ọlọ́wọ́ bá àlejò ọlá ó ní òun wà pẹ̀lú wa o ẹ̀ ìmọ̀ ọlọ́wọ́ bá àlejò ọlá ó wà pẹ̀lú wa ọlọ́wọ́ bá àlejò ọlá ń rí wa ó sì ń gbọ́ so ọlọ́wọ́ bá àlejò ọlá ó tún sọ fún anú àyàmínú al-Qur'an ó ní inna fil ardi wala fis sama ó ní ọlọ́run bá àdìsọ nǹkan kọ pamọ́ fún ní sámà ni wala fil ardi nílẹ̀ ẹlẹ́ ni wala fis sama kọ́dà ti ṣe débi sámà nǹkan kọ pamọ́ fún ọlọ́run bá àdìsọ gbogbo nǹkan pátápátá òun náà lọ́lọ́run bá àdìsọ láàrin tí gbogbo abájọ wá gbìyànjú láti máa bíúdi nǹkan yìí sínú ọkàn wa wípé tàbá ti fẹ́ ṣe nǹkan ẹ́ àwọ̀ tó ń wo sí ọwá ọgbẹ́ àkọ́wá ní ọlọ́ọ̀bà nìkan láàrin mi ẹ́ ọwọ́ tó wá pọ̀ tó orí pé ẹ̀yàn wá sẹ́yìn wá kó wá wókè kó Allah subhanahu wa ta'ala Allahu yarani ọlọ́run ọba àlejò ọlá rí mi arábìnrin kan jọ kan Umar ibn al-Khattab radiyallahu ni wọ́n máa ń Umar ibn al-Khattab ó sì máa ń kìlọ̀ fún wọn pé tẹ bá fẹ́ ta wàrà ẹ mọ́ máa fomi lílu fáwọn èèyàn nígbàtí ọmọ wa ma yóò fẹ́ gbọ́ pé kí ni táwọn aráàlú sọ kí ni táwọn aráàlú ní bùkátà sí tó wọn ò ṣe ẹ̀ ọmọ yìí ìyá rẹ̀ wá ń sọ fún pé ó yá dìde dìde dìde ilẹ̀ ti fẹ́ mọ́ tètè lọ gbé wàrà kó o sì bomi sí kó bá fi ṣe dáadáa ọmọ yẹn wá sọ fún wọn pé àti ẹ̀mọ̀ ike aláṣẹ mùmí ní ọmọ ìpínlẹ̀ kàtọ́ ó ti ní àgbọ̀dọ̀ mọ́ fomi da ìlú di wàrà táwọn àgbẹ̀ sáwọn yẹn pé wàrà gidi ni. ẹsẹ̀ ìwà àwọn ọmọ wa fún létí pé tí tí máa rùn bíi ọ wa ni Allahu ma'ana ó ní ẹ̀mọ ife ọlọ́wọ́ bá rí tọ́lá rí wa ni kọ́dà bí ó mọ̀rù tiẹ̀ fún bíi ó mọ̀rù tiẹ̀ kọjá lọ wa gbọ́ gbọ́rọ̀ yẹn já wọlé di àárọ̀ ọjọ́ kejì tí ti nígbà tí ó wá ó wá sọ fún kan nínú àwọn ọmọ rẹ̀ ọmọ kan bẹ nílé báyìí báyìí lọ gbìyànjú kó fẹ́ ọmọ òun nítorí pé irú ọmọ òun ọmọ tí ó bá máa bí ọmọ rẹ̀ ni ó máa jáde lára rẹ̀ lọ́mọ tó fi mọ̀ yí pé ọlọ́wọ́ bá rí kọ́ láríyàn kọ́lá bẹ́ẹ̀ rẹ̀ kò sí bẹ́ẹ̀ so lo ìkànnú àwọn ọmọ Umar bin al-Khattab radiyallahu anhu olówó afẹ́ ọmọ táwí arábìnrin so kí mo fẹ́ lò ń bẹ̀ ni pé àkágbà yìí pé Allah subhanahu wa ta'ala rí wa ọ̀pọ̀lọpọ̀ wa náà ń pé kọ́lá

ìwọ́n ń béèrè àwọn béèrè oríṣiríṣi lọ́wọ́ ànábì sallallahu alaihi wasallam mú bí àwọn tàbí káwọn tàbí ànábì ìdílé ti kíní kan fi lè kọ́ ẹ̀kọ́ nípa rẹ̀ inú béèrè tó béèrè lọ́wọ́ ànábì sallallahu alaihi wasallam ó nípa àkùdírí ní anil ihsan ó nílẹ̀ ànábì sallallahu alaihi wasallam fún mi ní ìròhún nípa nǹkan káà ń pè ní

ọ̀rọ̀ ni iṣẹ́ ni tó bá jẹ́ dáadáa gbogbo àtó bá ń ṣe kó o máa ṣe gbàgbé sí Allah subhanahu wa ta'ala ń yọ kọ́dà nígbà tó o bá ń jìnà sá ìdá náà ṣé á ah, o fẹ́ nǹkan ìkíní yóò á mọ̀ jù ṣe ìbádà náà ló ṣe máa ṣe gbàgbé sí Allah bàrí kí ọlá ń yọ ẹ̀yin lámùsẹ̀kùn tààrà kọ́dà tí wọ́n lọ tí wọ́n bá tiẹ̀ lé wa ta'ala fa innahu yara lọ lè mọ̀ fóun ṣe kíni fi fa wá padà nínú gbogbo àwọn nǹkan wa ẹ máa ń kírun ní kọ̀rọ̀ yàrá rẹ gudugudugudugudu ó fẹ́rí kalẹ̀ nígbà tí ilẹ̀ jọ tó wá di kó wá dé mọ́sálásí àbójútó táàrin àwọn èèyàn wà ẹ ìgbà ló ti wá mọ tẹ̀júìdì ibẹ̀ ló ti wá mọ pẹ́ lórí kùkú ibẹ̀ ló ti mọ pẹ́ lórí sùjúd ẹ àwọn èèyàn máa wọ pé ha ah, ó Allah subhanahu wa ta'ala tó bá wá dé yàrá rẹ kó olùfẹ́ǹkì ẹ lẹ́yìn bá fẹ́ ṣe wá àti fúnyàn tó bá fẹ́ sọ̀rọ̀ dáadáa tó bá fẹ́ pàkíyèsí yàn gbogbo àwọn nǹkan ẹ̀yìn tí káwọn yóò bá ní pé mo mọ ọkọ ni tí káwọn yóò bá kó ní wà sí ni nínú àbí Allah subhanahu wa ta'ala torí tiẹ̀ òun náà ní ṣe ṣe gbogbo àwọn ọ̀sán báyìí gbogbo tá a bá ń ṣe tá a bá ń náwó fún ìyàwó wa tá bá ń sọ náwó fún àwọn ọmọ wa tá bá ń sọ àánú àwọn èèyàn tá bá ń ṣe tààrà tá bá ń sọ̀rọ̀ báláyìí ní gbogbo ẹ̀ pátápátá muraqabatullahi subhanahu wa ta'ala ẹ̀ ìmọ̀ ìní lọ́kàn sí Allah subhanahu wa ta'ala ó mọ̀ ó nímọ̀ nípa tá ń ṣe so a kò gbọdọ̀ yọ kúrò níbi kankan tá a bá ń tó bá ti jẹ́ pé àáfẹ́ ra ka ojú rẹ̀ Allah ni so látara di eléyìí a ẹ̀jẹ̀ ká tara wa jí ẹ̀jẹ̀ ká jí ẹ̀yìn ká mọ̀ yìí kí Allah gbogbo tá a bá wà ìwẹ̀ ní rí wa o ìta kọ̀rọ̀ mùsùlùmí ẹ̀yìn fa yóò gbẹ́bọ lóru yóò tó wáyé péyàn bá ní lọ́kàn ni tó bá mọ̀ sí ọlọ́ọ̀bà àlejò ọ̀la ń yọ nígbà tó bá fẹ́ gbé jáde òfin ẹ eh, eh, tẹ́lẹ̀ fún ọba tiẹ̀ rí mi ìbọn ọba àlejò ọ̀la orí mi àbí Allah subhanahu wa ta'ala tó bá sà sí àríkà gbé ẹsẹ̀ fún wa ó fi ẹsẹ̀ wa nílẹ̀ lórí ìlànà nàbì sallallahu alaihi wasallam kó kó jẹ́ ká lè أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك